وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقل من تكبر رسول الله نقوى حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ومن حسن إسلام المرء تركه ما لا يعنيه ومن بنين دادا إسلام ومية pé kí wọn máa pa ẹni tí ọba ti kàn yẹn sí nínú ìgbésí ayé wa a mọ̀ pé àwọn nǹkan kan wà tó kàn wá tá a bá fi sílẹ̀ a kàn fi sílẹ̀ dìgbà kan ni òkú ìyá wa ni àwọn náà lápadà gbé irú àwọn nǹkan wọn yẹn ńlọ́jọ́ ràn yẹn lórí wa pé ká máa mójútó òun náà ni nǹkan tó pàtàkì ìpè ká máa rán nítorí pé táwọn ọba ti ṣe sẹ́nìkan tí ọba wa ṣe àwọn eléyìí wọ́n pọ̀ jọjọ bóyá nínú nǹkan tó yẹ ká ṣe fúnra wa àbí ètò yẹ ká ṣe fúnyàwó wa àbí ètò yẹ ká ṣe fọ́kọ wa àbí ètò yẹ ká ṣe fáwọn ọmọ wa àbí nínú àwọn ojúṣe tí ń bẹ lórí wa fáwọn òbí wa àbí lórí sẹ́ǹsẹ̀ wa ọ̀nà tá à ń gbà rí ṣe àwọn eléyìí ló yẹ ká mójútó torí pé téèyàn bá rán aṣọ rẹ̀ níbi tó ti gbé ya. èèyàn kì í tẹ́ rárá láwùjọ ọmọ ènìyàn èèyàn sì kàbùkù lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ṣùgbọ́n tó tẹ̀yìn bá ti fi ti ẹlẹ̀ pẹ́pẹ́ tẹni ẹlẹ́ni náà ní mójútó ó gbẹ́rù ẹlẹ́rù kárí ọ̀fà tiẹ̀ lọ́wọ́ gẹ́ngẹ́ kò sí tàbí ṣùgbọ́n èèyàn ti bẹ̀rẹ̀ sí ní tẹ́nu aṣọ àlẹ́ èèyàn ẹni àbàwọ̀n kábàwọ̀n ti ń ta ṣèyàn èèyàn ò dẹni tí ò wúlò tí ò níláárí tí ò níyì lójú àwọn ẹni téèyàn ń dá sọ̀rọ̀ wọn tí ọkàn yẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó yẹ ká mójútó ríran aṣọ tiwa níbi tó ti gbé ya kéèyàn má jẹ gbé bọrùn kéèyàn má jẹ gbé fìlà nítorí pé ọ̀jẹ̀ nǹkan tó yẹ ọmọ ènìyàn rárá rárá àwọn oníjàrí tó máa ń dìtẹ̀ yìí tó máa ń jókòó sídìí ọ̀tẹ̀ tí wọ́n tẹ̀ bàtíbẹ̀ tí wọ́n ní ní sẹ́jọ́ tẹ̀ lọ wọ́n ti wá búka orí búka níbi tí wọ́n ti máa jókòó sí ṣèpàdé ọ̀tẹ̀ òní kankan tó ń sọ jọ̀rọ̀ tẹ lọ bí ló ṣe dàrú ládùúgbò ṣe fọ́jú pọ̀ tí gbogbo nǹkan ò ní lọ déédéé má tó bá fẹ́ gbé lọ síwájú bá wọn nílùú wọn àwọn kọ dínà rẹ̀ gbogbo nǹkan tó bá mú dàgbàsókè bá wọn ládùúgbò wọn àwọn náà ni wọn lọ dínà rẹ̀ àwọn ẹni tó bá dilẹ̀ tó dilẹ̀ fún ìranù àti régbè wọn yẹn àwọn kì í mójútó tiwọn èyí tó yẹ kán mójútó wọn kì í mójútó tí ó kàn wá ni wọ́n máa mójútó ìdínú tọ́tẹ̀ kì í fi tán láwùjọ tó bá pé gbogbo èèyàn bá mójútó tiẹ̀ lọ́yẹ́ pé nǹkan tó pàtàkì fún ọ nítorí pé pé tó bá bàjẹ́ ìwọ ni wọ́n bi léèrè tó bá da ìwọ ni wọ́n yìn tó bá fi là mójútó ọ̀tẹ̀ onírẹ́ nìkan máa nájà rẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀ ẹ̀rí pé gbogbo wọn pàṣẹ ọwọ́ wọn ti wọn ò ní ṣiṣẹ́ kankan mọ́ àti obìnrin àtọkùnrin wọn wàá sùn wọn kọlu síbi kan náà bí wọn má bàa jọkan nínú orú wọn torí pé ìtàn yóò tún padà yóò tún padà sọra rẹ̀ lọ́jọ́ iwájú táwa bá lọ àwọn èèyàn tó bá dé wọn pìtàn báwa sì lórí ayé wọn ò ní sọ rere nípa gbogbo àwọn ẹni tí wọn ò lo àsìkò wọn dáadáa àfi lórí ọ̀tẹ̀ ẹ bá wo àwùjọ Yorùbá yìí ọ̀tẹ̀ ti pọ̀ jù ọ̀tẹ̀ ti pọ̀ jù ní kí máa pẹ̀lú kan ní orúkọ tó lọ́tẹ̀ nú gbogbo òlú náà lọ lọ́tẹ̀ láwọn ilẹ̀ Yorùbá wa yìí torí pé wọn mójútó tí ó sì wọn láǹfààní ntí òwúlò tí ó sàǹfààní ni wọn máa jókòó tì ìdí ni tó fi jẹ́ pé mùsùlùmí ni wọ́n á ọ̀rọ̀ anábì yẹn ó dáa púpọ̀ ó ní bẹ́ẹ̀nu dáadáa kọ́ jẹ́ mùsùlùmí kọ́ jẹ́ pé nǹkan tí ọba ti kàn ọ́ máa pàtì ẹnì kan ò lè wá mọ́ ọ́n láti ó ti bá a dá sọ́tẹ̀ onídàá fọ́tẹ̀ ẹnì kan ò lè mú ọ ipa afẹ́fẹ́ ọjọ́ yẹn ń di ọ̀tẹ̀ òní gbé afọ́ ọ̀tẹ̀ nítorí pé tó bá dilẹ̀ tó bá dilẹ̀ òun náà ni àṣetọ́ ni máa lu ọwọ́ rẹ̀ láti ránṣẹ́ olú ẹlẹ́dàá kọ́ máa lò wá fún nǹkan tí ọ̀dà àkàràmọ́kọ́mọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé lẹ́lẹ́tọ̀ pàdùrù tá à ń wà gbogbo ọjọ́ tó bá jẹ́ lẹ́lẹ́tọ̀ pàdùrù ètò ṣeéṣe kọjọ́ kó ti lọ ètò ṣeéṣe kọjọ́ nù ètò ṣeéṣe kọjọ́ tún la gbogbo ọjọ́ tó bá jẹ́ lẹ́lẹ́tọ̀ pàdùrù ẹ mẹ́jọ dúró lórí gbogbo àdúrà tá a ti ṣe ṣe ṣe ṣe ṣe àtẹ́tà ṣe nínú ìforíkanlẹ̀ wa àtẹ́tà ṣe nídùú wa yìí kò tó olùwànísàlẹ́mù nìyà hàtà mọ̀tìlá ìlbẹ̀jà ẹnìjẹ títí tá àlùfáàjà rẹ̀ fi yọ ọ̀nà yẹn ní kó àgbọ̀dọ̀ tún dákẹ́ bá ń ṣe lọ lé wa sábà tún délé wa allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni tó máa tọrọ fúnra rẹ̀ má tọrọ fọmọ rẹ má tọrọ fáwọn òbí rẹ má tọrọ fún ìyàwó ẹ má tọrọ fọ́kọ rẹ má tọrọ fún lu ẹ má tọrọ fórílẹ̀èdè rẹ má tọrọ fún sẹǹsì rẹ tọrọ fáyé rẹ tọrọ fọ́rùn rẹ olú àkójọpọ̀ dáa fún gbogbo wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu.